way all the way up. I would like to show law conversion.

wò ó lè lọ jókòó jọ tí mo ṣe táàbọ̀ yín kó ló ṣe dìbò báyìí ọ̀rẹ́ mi jọ. Não, cheirei, não, cheirei. Ah! É? Olha, gente, não. Ô, lè kí mi ìfẹ́ gbogbo ilé ìjọ tún dé o.

Babatunde Babatunde Ọlọ́run ló ṣe yìí o ènìyàn kọ́ Ọlọ́run ló ṣe yìí o kì í ṣe ènìyàn rárá. Babatunde o Babatunde Babatunde Ọlọ́run ló ṣe yìí o ọlọ́run ló ṣe iyọ̀ kì í ṣe nìyàn rárá ibi ẹ̀dá fojú sí ọ̀nà gbàgbẹ́ ó ti ní lẹ́dùnmáre lómi ṣọlá ó ti mú sátìrànwé lómi ṣògo ibi ẹ̀dá fojú sí ọ̀nà gbàgbẹ́ ó ti ní lẹ́dùnmáre lómi ṣọlá ó ti mú sátìrànwé lómi ṣògo Babátúndé Babátúndé ṣe yìí o ènìyàn kọ́ ọlọ́run ló ṣe yìí o kìí ṣe ènìyàn rárá. Babátúndé Babátúndé ọlọ́run ló ṣe yìí o ènìyàn kọ́ ọlọ́run ló ṣe yìí o kìí ṣe ènìyàn rárá. àyànmú ni ká dára àkọsílẹ̀ ẹ̀dá ò ní láyé ó di dandan kó ṣẹ. àyànmú ká dára àkọsílẹ̀ ẹ̀dá omi tàsí láyé ó di dandan kó ṣẹ. Babátúndé Babátúndé Ọlọ́run ló ṣe iyò ènìyàn kọ́ Ọlọ́run ló ṣe iyò kì í ṣe ènìyàn rárá. Babátúndé Babátúndé Ọlọ́run ló ṣe iyò ènìyàn kọ́ Ọlọ́run ló ṣe iyò kì í ṣe ènìyàn rárá. boleh. boleh, sorry. Boleh. Okay, sorry eh. Boleh cuba? Boleh? Eh? Boleh? Oh. Ah, ni pedih tak eh? Lekih. Lekih. àwọn ọlọ́pàá ìrìbù mọ̀rógò ooo àlèkè òdèjì ooo òdèjì dílẹ̀kẹ̀ àwọn ọlọ́pàá nìyẹn òdèjì náà. Hello, madam. Hello, officer. Uh-huh. Ibu lẹ ti ń kí ló wà lẹ́yìn boot kò sí nǹkan kan ọlọ́run á fún lálàáfíà. mo ò rí i lẹ́jọ́ ni kí ló dé ẹ̀sùn yìí. ọkọ mi ò sùn mi ò rí dáàdi ẹ̀yìn. mọ́mí ẹ má wọrí wọ́n máa dé. Thank you. fẹ́ jalẹ̀. ẹ kalẹ̀ sà ọkọ mi ni ó mọ tí yóò máa fẹ́ rọ mi lé lórí. ó mọ tí yóò. bẹ́ẹ̀ni sà Ọlọ́run ló dé gbé yín wá ẹ jẹ́ ń sáré gbómi nu mọ́tò sà. alátẹnujẹ orí bọlọkú bọlọkú lẹ onímùkùmù alátẹnujẹ bí ẹ ṣe ń pariwo tó ó yá wàá rọ mi lé lórí wàá rọ mi lé lórí arọ́ mi lé lórí alá alá. ọwọ́ lọ́lọ́ dúró dúró ọwọ́ lọ́lọ́. Ah. Ah. Ah. Ajani Ajani ọmọ kan ṣoṣo tí mo bí ọwọ́ ẹjọ́ gbẹ́ẹ̀dì mi lọ́rùn ni ó yé mo dáná mo jẹ gbèsè. Ajani. Ẹ gbà mí. Ọkọ mi lọ́mọ wá dọ́gbọ́n jáde. Bàbá ẹni tó ń ṣàdúrà wípé ọ̀rọ̀ àkóbá ọ̀rọ̀ àdábá Olúwa má jàre. Ó yẹ ká máa ṣàmì ni nítorí pé ọ̀bọ tó kọ́ ti kò ṣàmì lọ́jọ́sí ó ṣùdùdù. Bímpé. Bàbá kí ló dé? Ojú yín máa kọ̀wé bẹ́ẹ̀. Dádì. Mo tẹ̀lé ní tí n bá múra tán kí n wá rí yín nítorí ṣẹ̀sùn ọ̀wálé lánàá hmm. kì í dẹ̀ sùn ta. ṣẹ̀sùn ọ̀wálé ọ̀rọ̀ ayé mi lóde Bímpé ayé mi rèé lóde òdi òru mọ́ wà ń bí mo ti ń sọ̀de ní ẹ bá ń gbọ́ ọmọkùnrin yìí bọ́ o ní ń gbé bọ̀ wọ́n lọ́ọ́ dákú mo bá sáàdì mo sá síbẹ̀ mo bá ra mú báyìí ẹni ó gbé wá bá a lọ rèé bomi wá bó ṣe fẹsẹ̀ fẹ́nu àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọmọkùnrin ikú ńgbà wọn wojú ẹ̀ lọ́ba dojú ọkọ ẹ̀ ẹ́ bàbá bàbá kí lè wí ṣẹ̀sán kú ṣẹ̀sán kú ẹ́ ọkọ ẹ̀ kú o bàbá ta ló kú ta ló kú àwọn ah! ah, ọmọ tí mo sọ wá ẹlẹ́ máa pa ẹlẹ́ pa ẹ̀fọ́ rẹ̀ bàbá. ọ gbàdà yé mi. bàbá ẹ̀fọ́ ṣé o ayé ilé mi. bàbá ṣé o gbàdà yé mi ni. ẹ máa gbà ẹni kan tí màá yé mu yín bàbá ìlú tèmi mọ̀ ń bọ̀ ẹ̀rọ mi mọ̀ ń bọ̀ ẹ̀rí. ìyá ọ̀nà méjì rèé o ìyá ọ̀nà méjì rèé o àbí ṣé eyín wà wá pọ̀ mọ́ mi fúnra mi bí ẹ wo ọ̀hún ò fara rọ o béèyàn bá jorí àwọn á ọ̀rọ̀ wa ti di ọ̀rọ̀ ìjọba báyìí o. ẹ wo tọrọ ìjọba nìkan sì kọ ìyàwó ẹ lérí fúrukọkọ ó ti sunkún lójú ẹ pọn ojú ẹ ò ṣe é wò ó ó ní ẹni ọ̀pá ńlọkọ òun ó gbìyànjú àti rúntìn lẹ́wọ̀n bàbá ọkọ ẹ̀ ní sì náwó sí kọ yọ sọ o gbangba báyìí ní sọ lójú gbogbo wa mo parọ́. ṣé kọ́ mọ̀ràn lẹ́wọ̀n mo béèrè ṣé kọ́ mọ̀ràn lẹ́wọ̀n kéèyàn dájú títí kó sì pa odidi ọmọ èèyàn géńdé ọlọ́run láì sọmọ eku èmi gan tí mo ní mọ láyà ń lè pa adìẹ ẹ wá ní kọ́mọ̀ràn ẹ jẹ́ kọ́ràn lẹ́wọ̀n kọ́ bẹ́ẹ̀ kúlélẹ̀ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ yẹn ọba nà olówó ẹjọ́ nà tẹ̀wọ̀n mọ́lá. Ah, ah, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí gan-an ṣé o nígbàgbọ́ wípé bàbá ṣẹ̀sán lè pa ṣẹ̀sán ni. èmi mo pa ṣẹ̀sán. lẹ́ni ọmọ tó ti tọ́ láti kékeré tó ti wá dàgbà ẹ wo olórí ẹbí bí ẹ bá ní sọ wípé ọ̀rọ̀ obìnrin lèmi sọ ẹ jẹ́ àrọ́kù yìí. amaro ni. amaro kù ni. ọ̀rọ̀ obìnrin sọ ẹnu dàlú kankan. a ọ̀rọ̀ tójú ẹsẹ̀ rí òkú ríró lọ ń sọ̀rọ̀ rẹ̀ jẹ́kútẹ́ báyìí ayi ó dàbí ìgbà Ṣàngó bá jà ní tí Ṣàngó ọmọ àlà tó bá lọ lọ́tún kára fara tọ̀lọ́ ló sì gbà tọ̀lọ́ ń wájú báyìí tọ́ba pakuru ẹ̀yìn gbogbo tọ́ba fọ́ bá yìí wo olùlẹ̀ ní Ṣàngó ìjà ó máa la. àfa àrùwá Ṣàngó máa la. àbí Ṣàngó bá ń paraba àti ń fàrókọ̀ yà bí ìtìgí ńlá kọ́ o sàpàná ni a máa pè lọ́bẹ̀ẹ́ nìkan jà fọ́ gbogbo lé mú. a ṣe sọ̀rọ̀ báyìí sáyìn lẹ́pọ̀ máa yín ni baba àárọ̀ òkú yìí ni afẹ́kàsì rí ẹni tọ́pọ̀ ọmọdé òtú. ẹ má gbàgbé ẹ gbàgbé ọtí ẹ ṣe àní rò òkú yẹn àní rò bọ́gbọ́n bá tọ́nú àgbà àgbà tó lè wọ̀ a máa pe òkú ṣẹ̀san a máa wá bí léèrè ọ̀rọ̀ a wá sọ bí ikú rẹ̀ ṣe jẹ́ gbogbo ohun tó gbò sí wa lójú bá dìde kété ló máa ṣe. ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn láti pe òkú dìde kó sọ ẹni tó pa òun. òpó inú èèyàn ló sọ fún pé bàbá kòkó ní kókó àlàyé ló ń dáhùn òkú ló máa dáhùn á dẹ̀ pé á dìde á ṣàlàyé. ó wá dà olórí ẹbí ẹ wá bá mi pe ṣẹ̀san báyìí kí ṣẹ̀sán dìde kó sọ̀rọ̀ èmi fẹ́ bá sọ̀rọ̀ ni o. ìjì ìjì mi tí mo fẹ́ máa jayé ìjì mi tí mo fẹ́ lọ́kọ̀ọ́ mo lọ́kọ̀ọ́ náà tó kú mọ́ mi lọ. wa wo lójú ìdínú tá a fi panupọ̀ tá a fi fẹ́ mọ irú kú tó kú bóyá kú ayé ni bóyá ti ọ̀run ni. nítorí pé àwọn onígbàwọ̀ onígbàwọ̀ a ti ṣetán a ti gbé onígbàwọ̀. etí orin ti kújọ ilé alakọsí gbẹkùn ọbẹ kó dúró abiyamọ gbẹkùn ọbẹ kó mọdìde kankankalẹ wẹ nájọ ni wàyí lọmọdé bòkò èsì dáwà ló ń lò ní o nítorí wípé àwa awolade la pè ọ ó yá o. àwọn tí mo sọ fún ọ. Adeleke o. Adeleke o. Adeleke o. Adeleke o. Èkó tó mú èmi Adeleke lọ. Kò ń ṣe láti ọwọ́ ẹnìkan kan. Ẹ àwa náà ò jayò pa. Ikú rẹ̀ tó rú wa lójú lọ́fà. Ọ̀dà àti gbọ́. kò burú bó bá wá rí bẹ́ẹ̀ forí lẹ́sùn kákọ́ ọlọ́rẹ̀ yéṣùn ìrìn ẹ̀rọ̀ fọ̀kàn ìrógùn gbóná tútù nílé erinrin títù nílé akàn ẹ̀rọ̀ pẹ̀sẹ̀ báyìí ni tìgbín o ó yá ó ti dé tìgbín ní tìgbín ó di ó kò nífẹ̀ẹ́ Àjàní ó di gbére ó dàrínà kò nífẹ̀ẹ́ o ká tó rawó bí rẹ ọ̀nà àjì o ọ̀nà àjì làáké o ọ̀nà àjì lóko ọ̀nà àjì lọ́la kó èdè ní ọwọ́ àrọ̀gún ọlọ́mọ ó kó èrò. ọlọ́run ló ṣe iyọ̀ ènìyàn kọ́ ọlọ́run ló ṣe iyọ̀ kì í ṣe ènìyàn rárá ibi ẹ̀dá fojú sí ọ̀nà gbàgbẹ́ ó ti rí lẹ́gbẹ̀ẹ́ àrùn lóríṣọlá ó ti rí sátẹ́lẹ̀ gbé wà tẹ̀wọ́n ọlọ́run jáde ilé ìlú ìwọ ọ̀rẹ́ yẹn sórí ọ̀rọ̀ tó wà ń ìwọ̀nba ló gbọ́dọ̀ rò mọ́ ọ torí ìtọ́jú àwọn ọmọdé òun ṣe pàtàkì fún ṣé wọn pé ẹrù èèyàn méjì òun ló dìtẹ̀ nìkan ìlà mo mọ̀ pé ọlọ́run á bẹ̀rẹ̀ ìgbé ọlọ́run ò ní ṣẹ̀rù wa. ṣàlẹ́wà pẹ̀lẹ́ ọkọ rẹ̀ sórí nylon bag tí mo gbé wọlé yìí bisikíìtì wà náà chocolate wà náà ice cream tó wá wà nínú ẹ̀yìn gan ló ṣe pàtàkì torí mi ò ní fẹ́ kó melt so òun láti tètè lọ mú un sìn ti yẹ kárí ọkọ mi that's my girl. dúró ná ṣé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ṣé ìwọ ò ti yẹ ẹ̀rí sígbà kankan ò rí nǹkan torí wọ́n ní olùkè jà kó má ṣe àgbà lójú fìlè ìwọ ò rí nǹkan kan ò rí sáì kankan pé ibi báyìí ni ikú ọkọ ẹ ti wá. ọ̀rẹ́ mi mo kúkú rí signal mo rí sign bàbá ọkọ mi ni. ǹjẹ́ ń gbọ́. inú ilé ń bíbà náà mo kúkú wà tọkọ mi dé láti iṣẹ́ lọ́jọ́ yẹn tó pè mí àwọn ọ̀nù yàrá lọ ó ní iṣẹ́ wash night tí bàbá òun ṣe yìí ó ti ń dìtìjú fún un láàárín àwọn ọ̀rẹ́ even níbi iṣẹ́ ó ní òun fẹ́ pe bàbá òun pé kán dá iṣẹ́ wọ́ṣínáìtì dúró òun á máa tọ́jú wọn mo ní ìyá dẹ̀ dá bí oṣù méjì sísìn náà ni ló bá pe bàbá ibi báyìí náà nínú mi living room yìí náà ló ní kán jọ kó bá wọn fi ṣèjà ó kúkú bẹ̀ wọ́n ni ó ní kán jọ kán dáṣẹ́ wọ́ṣínáìtì dúró òun á máa tọ́jú wọn ah, para tí bàbá máa dáhùn bàbá ní iṣẹ́ wọ́ṣínẹ́ẹ̀tì yìí òun làwọn fi rán iléèwé òun làwọn fi ṣe gbá òun làwọn fi ṣàwo láyé láyé ẹ kó má sọ ọ̀rọ̀ ẹ̀ mọ́ kinní kan níṣẹ́ tó bá ní tẹ bá ní ẹ̀ ní dáṣẹ́ wọ́ṣínẹ́ẹ̀tì dúró òun ò ní fún yín lówó mọ́ kódà kẹ́ má dé ilé wa mọ́ ni bàbá ní ẹ̀ lẹ́nu ẹ̀ ìwọ sọrú eléyìí jáde wọ́n bá tàka sí ṣẹ̀sán pé àwọn ajẹ́kọ̀ọ́ orí bóyá àwọn làwọn bí ẹni o àbí wọ́n ló bí rẹ ẹni o jíire ọba tàkà sí ṣẹ̀sán ọba yìí sì padà bá jáde àwọn fúnra wọn náà tẹ̀ wá dé lọ́sẹ̀ tó kọjá lọ ní obìnrin kan ìgbà kan fi ṣe ìkòkò bàbá sàsùn ẹ lọ́rọ̀ kan ṣá ṣẹ̀sán kú mo wá wò <laughs> pé ó ṣe wá jẹ́ pé ọwọ́ yín ni ṣẹ̀sán kú sí ọwọ́ yín ni arábìnrin tó gbé ṣẹ̀sán ló gbà wọ́n ṣàsọ fake story náà nígbà tí ọ̀rọ̀ wa rí bó ṣe rí tó dẹ̀ wá rìsọ́ọ̀tì sí bó ṣe rìsọ́ọ̀tì kí ló ṣe sí. ọ̀rìn àná orin di ó tutù jù ó ti tutù jù. èèyàn wá sínú ilé ó sọ fún ọkọ ẹ wípé a rí ó dẹ̀ rí náà lóòótọ́ ìwọ mọ̀ pé ayé làbá a rí bàbá tó ń fọmọ ẹ̀gúnṣẹ́ tó fi ń ṣẹ́ṣó a dẹ̀ rọ́mọ tó ń tàyà ẹ̀ pàápàá tá a tún gba chéǹjì ẹ̀ ti yín ìkọ́là àkọ́kọ́ oúnjẹ kan ló máa gbẹ̀yìn èèyàn wá nù ilé yín ó tàka sọkọ ẹ̀ ó mọ̀ pé nílẹ̀ Yorùbá béèyàn yín imú lásán ó nítumọ̀ ẹni tó ṣẹ́jú sí mi lásán ó gbọ́ lọ́run lọ́ba àwọn ọba mo fojú ẹ̀ hàn máa bo ó wá jókòó síbi báyìí ó wá dákẹ́ wọ́ ọ̀rẹ́ mi bàbá ọkọ ẹ̀ òun ló pọ̀pọ̀ ẹ̀ àdẹ̀ní gbà àní dákẹ́ o máa wò mí sórí tó bá ń wò mí tó bá ń lọ níwájú báyìí èmi lò rí tó bá ń wo ẹ̀yìn báyìí èmi ló ń wí gbogbo ọ̀nà pátápátá là fi nígbà gbà wípé àní dákẹ́ sọ̀rọ̀ yìí. bájú yẹn bá dànù lóògùn ó yẹ kéèyàn fọ lẹ́yìn afọjú kújúkú ni àní gbà ọ̀rẹ́ mi kí ni kí ni ká ṣe bí kí ìwọ máa tẹ̀lé mi tó bá ti ń wo wájú báyìí ló tó bá ń wo ẹ̀yìn báyìí èmi ló ń gbàgbàgbà ṣáà wípé àní dákẹ́ sílẹ̀ àní gbà. Vai, Ah, lè tẹ̀ ṣiṣẹ́ gbogbo gbogbo wọn mọ̀. ẹ káàsán sà. ẹ káàsán. ayọ̀dá. ẹ̀yin bàbá kọ́ mi mo máa rí yín kẹ̀. ẹ ẹ kó má bàa sí ni wọ́n ní bí etí ò bá gbọ́ yòókè inú kì í bàjẹ́ kí n ló fi kàn mí kò dẹ̀ ṣe é fi ọ̀bẹ bẹ dá mi oríṣiríṣi ni mò ń gbọ́ wọ́n ní òsànkọ́ pé ó máa rán bàbá ọkọ rẹ̀ lẹ́wọ̀n rẹ́ mo ṣe kó àwọn ọmọ ìlẹ́yìn bàbá ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bímpé Bímpé ọlọ́run ó dùn tí o ọlọ́run ní sẹ́rù bá ọ sórí ń gbọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ èmi gan kẹ́ ọ lẹ́yìn kẹ́yìn ò tó dájú ọ̀dájú burúkú apáṣá abaragáwó tọ́pa odidi èèyàn láì sọmọ eku. Bye lẹ́ẹ̀kẹ́ kẹ́sì lẹ́ẹ̀kẹ́ sísẹ́ gbogbo gbogbo wọn mọ̀. ẹ káàsán sà. Hmm. ẹ káàsán. ayélujára. ẹ̀yin bàbá kọ́ ni mo máa rí yín kẹ́. ẹ kó má bàa sí ni wọ́n ní bí etí ò bá gbọ́yìn kì inú kì í bàjẹ́ kí n ló fi kàn mí kò dẹ̀ ṣe é fi ọ̀bẹ bẹ̀ dànù oríṣiríṣi ni mò ń gbọ́ wọ́n ní òsán kọ́ pé ó máa rán bàbá ọkọ rẹ̀ lẹ́wọ̀n pé kò ṣe kó àwọn ọmọ ìlẹ́yìn wàá bá yẹ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bímpé Bímpé ọlọ́run ó dùn tí o ọlọ́run ní sẹ́rù bá ọ sórí ń gbọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ èmi gan kẹ́ ọ lẹ́yìn kẹ́yìn ò tó dájú ọ̀dájú burúkú apáṣá abaragáwó tọ́pa odidi èèyàn láì sọmọ eku ẹjẹ́ ọlẹ́ wọn kódà kọ́ba lo bíi ọdún mọ́kànlélógún kọ́ tọ́ ìyàwó káàjọba tó túlẹ̀. Hmm ṣùgbọ́n owó ọlọ́mọlanke kó dé Ìbàdàn alátìlẹyìn ò sí fún ni àwa tá a sì já látìlẹyìn bàbá àṣẹ̀sán rẹ̀ àwa gangan sì ti ṣèwádìí jẹlẹ̀ a rí i pé kò mọwọ́ kò mẹsẹ̀ ń pa kú ṣẹ̀sán ẹ má jẹ́ ojú ìyá ọmọ ń pa rẹ̀ dákun torí ọlọ́run ọlọ́run yóò bá ní bẹ àwọn ìjọba kí wọ́n tù ú lẹ̀ dákun wọn ni ó jèrè ọmọ. ṣé ó ti tán àbùkù. Ah, ọmọ àbáwá rèé. rí i nígbà tí wọ́n á sọ fún mi pé ẹ̀yin bàbá ọkọ mi ẹ̀ ń béèrè mi ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ tẹ̀léra yín ẹ wá lé mi ẹ wá béèrè mi mo rí i pé ọ̀rọ̀ gidi kan ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá kan òun lè fẹ́ wá bá mi sọ mi mọ̀ pé ọ̀rọ̀ játijáti ọ̀rọ̀ rírùn òun lè wá bá mi sọ ayé yìí lẹ wà ẹ kú nígbà tí bàbá ọkọ mi tó lérí sí ọkọ mi tó tàka sí i pé a rí nítorí pé ṣẹ̀san ọmọ gidi wò ó ṣẹ̀san ọlọ́run á máa wà pẹ̀lú ẹnbí kiri tó bá wà ṣẹ̀san sọ fún bàbá ẹ̀ ó lóun ò fẹ́ kó ṣe wọ́n ṣínáìtì mọ́ òun fẹ́ tọ́jú bàbá òun bàbá òun ni ó ti o òun ò ní gbà the next thing bàbá ṣẹ̀san ó sọ ọ́ dìjà ó tàkàsọ sí ṣẹ̀san ó láàrin ó dẹ̀ make sure pé ṣẹ̀san rí ó pa ọkọ mi gbogbo yín ẹ wà láyé ẹ sọ̀rọ̀ àwọn ayé sọ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò dáa wọn sọ pé wọn pè èèyàn kan wèrè ń gbà yẹn ó wá dì sí tí ìjọba tì mí lẹ́yìn tó ní bàbá ṣẹ̀san ní láti jìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ ẹ wá gbẹ́sẹ̀ yín lẹ́sẹ̀ yín ẹ̀ ń bọ̀ ẹ wá bá mi sọ jazz. yọ̀ọ̀dà fún wọmi wọmi àtàn láàrin ajẹnimu ní pẹ̀kọ́ ẹ má jẹ́ àparọ́ fúnra wa tó bójú mu kéèyàn ó bímọ kó sì pọmọ ẹ̀ fúnra rẹ̀ èyí ò ní àti pé tí ẹ̀ dà tí ẹ ti jẹ́ ẹ̀ tí bó ń lọ lọmọ ẹ̀ wò lọ pa bọ́bá pa ò lọ pa kí ló dé ọbẹ̀ lọ́n ọmọ rẹ̀ ọ̀ràn ọlọ ìyàwó ọmọ rẹ̀ ọ̀ràn ọlọ ẹ̀wọ̀n ni ah, ó sì múra kankankan ẹyin mágàjì ni ó ń sọ̀rọ̀ òun gbó lẹ́nu. Ah. irú nonsense wo ni bàbá yìí ń sọ náà ẹ wò mo respect yín o respect ni mo fún yín tí mo jẹ́ kẹ́ wọnú bíbẹ̀ tí mo tiẹ̀ listen sí gbogbo rubbish tẹ̀ ń sọ jáde lẹ́nu ẹ̀yin sọ fẹ́ mi pé bàbá ṣẹ̀sán ní right láti pa ṣẹ̀sán torí pé òun ló bí irú kankan náà ní ọbẹ̀ wọ òó oh, ẹ wo tí ìbá ṣe é pé mo ro ti ṣẹ̀sán mọ́ yín lára ni bẹ́ẹ̀ ṣe wà yìí màá màá bọ́ sórí fóònù máa pe police kójú yín ó lé yes màá tí mo sẹ́ẹ̀lẹ̀ yín mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ṣe wà yẹn ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣì fi ti ilẹ̀ nù kí kọ́kọ́ lákàtà lọ́nà kí n tó wá fàbọ̀ bá dìyẹ ṣe ti gbọ́ kí ìjọba kọ́kọ́ dì pẹ̀lú bàbá ṣẹ̀sán náà kọ́ dì pẹ̀lú bàbá ṣẹ̀sán kọ́ fún ẹ̀ nǹkan tó ṣe sọ́kọ mi then màá wá fàbọ̀ bá yín màá make sure pé mo dín ìpẹ̀lẹ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta ẹ wo tó bá yá yín ẹ máa lọ. nà wá wo fẹsẹ̀ wú akáàkiri àpọ́jú yín mò ń tí mo ti ráyè ẹ ẹni gbogbo ládàá lò ẹni gbogbo ládàá lò ẹni sùúrù máa lù kí ni ó ṣe fún mi tó lè dá mú ni ó ṣé ó lè dá mú ni ó ṣé ó lè dá mú ni ó.

àánú ẹ ṣe mí. ẹ̀yin bí pé. ògúnwúsì èmi ni agbẹjọ́rò tóyìn adéwálé tí í ṣe ojúkúrú ìdílé ọ̀gbẹ́ni adeleke adeleke. èmi ni agbẹjọ́rò olúwọlé lásìkò tí mò ń gbẹnusọ fún ọ̀gbẹ́ni js adeleke. olúwa mi nínú ìwádìí kínníkínní tí a ṣe a rí i dájú wípé ọ̀gbẹ́ni adeleke ni ó ṣekú pa ọmọ rẹ̀ adeleke nítorí pé a rí òkú ọmọ ìdánwò bàbá yìí àti wípé kí ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ ẹni fi tó ní létí wípé áwọ̀ ti wà láàrin bàbá yìí àti ọmọ rẹ̀ olóògbé olúwa ni ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ṣe wọ̀ wípé ní òkè ọmọ náà máa ṣe fún bàbá bẹ́ẹ̀ ni bàbá náà máa ṣe fún ọmọ òun tó fi lè mú ká rí òkú ọmọ yìí lọ́wọ́ bàbá yìí dájúdájú apààyàn olúwa ni mo rọ ilé ẹjọ́ yìí kí ẹ yòó kí a dá ẹjọ́ ìbí ti tọ́ àti ìbí ti yẹ. olúwa mi a lè torí pé ká má pẹ́ ká pẹ́ lọ ká padà lọ́nà olúwa mi ohun tá a ò mọ̀ láàmú ẹni tó ń sin gbà ò lọ́wọ́ bàbá yìí kò lè pa ọmọ tó bí nù pẹ̀lú gbogbo ẹ̀rí tó dájú tí mo ti tọwọ́ sí níwájú olúwa mi a ti ọ̀rọ̀ a àgbámú olúwa mi bàbá yìí kọ́ ló pọ̀ ọmọ ẹ o mo rọ ilé ẹjọ́ yìí mo sì rọ̀ yín olúwa mi ẹ ṣe ìrànlọ́wọ́ fún ẹlẹ́jọ́ mi kó máa lọ lé láyọ̀ àtàlàáfíà àbọ̀ mi rèé o. ẹ̀yin agbẹjọ́rò méjèèjì ó ṣeé ṣe ká ẹ ní ọ̀rọ̀ tẹ́tẹ́ fi gbé ẹjọ́ yìí lẹ́sẹ̀ tàbí ẹlẹ́rìí ẹ̀yin dáàdì tẹ́ bá wo gbogbo àyíká mi máa jẹ́ àbáramọ̀ ìjẹ́ tí máa ná ọlọ́run ò ṣe fún mi. àdúgbò <laughs> lọ́wọ́ ọlọ́run àdúrà nígbà náà mi kò fún mi ní ọlá kò fún mi ní ìyàwó. ó sì fún bàbá tí ìsáláàrẹ̀ abẹ́ nìkan lòdù. ọ̀yẹ́ iná ni mo fi tówó fún ìjọ. ẹ ọmọ ọ̀rẹ́ mi dẹ̀ ní. wọ́n tún máa ń fi èmi gbọ̀ngàn ni pé ah ṣàṣùmọ̀ ọlọ́run gbà fún tó báyìí. ẹ àwọn dájú nǹkan tí ó wá kàn mí lóminú ọ̀rọ̀ mi fẹ́ kẹ́ bá mi ti sùúrù gbọ́ kẹlẹ̀ gbọ́ yé kò pé lẹ́yìn ọ̀rọ̀ mi ẹ̀ wá nǹkan ṣe sí i dáàdì ẹ̀ ń tì mí lójú. pé mo ń tì ọ lójú èdè òmùgọ̀ ni o pé mo ń bọ lójú jẹ́ èdèkéde ni ṣé mo sú bára ni àbí mo yọkun lé mú sẹ́sán ọdẹ ẹ má bìí dáadé ṣùgbọ́n ẹ̀yin náà ẹ wò ẹ ẹ wò ẹ wò ẹ wò láti orí ẹsẹ̀ yín báyìí ẹ wò slippers ẹ wò ẹ wò títí dé orí ẹ wò fìlà yín ẹ wò aṣọ tẹ wò ṣé wọ́n bára a lọ wọ́n bára mu ara nǹkan tí mò ń sọ náà nìyí. sẹ̀sán sẹ̀sán ọgọ́ èmi ti ń ṣe gbajúmọ̀ kí n tó fẹ́ yẹ ẹ̀. kò dáa dáàdì ajá ah, sòtọ́ ọ̀rọ̀ kò dáa ẹ wo ẹ wo mi ẹ wo ẹ wo ẹ ah, kò dáa. Ah, èmi kọjá abakan nílẹ̀ yìí gbajúmọ̀ alẹ́ ilé àwa ọmọ gan o. ọ̀dọ̀ ẹ̀ má ẹ̀ má bínú ẹ̀ má bínú ìyẹn kẹ̀kan dáàdì eléyìí tó wá kọ́ mi lóminú jù lọ́nà mo ti bá yín sọ bíi tàwàdà tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsinyìí o mo fẹ́ ká sọ kúnákúná ká bẹ̀ forí ẹ̀ tì síbi kan ṣẹ́rí iṣẹ́ ọ̀dẹ tẹ̀ ń ṣe yẹn mi ò fẹ́ mọ́. kí n má sọ de òun mọ́ bẹ́ẹ̀ ìwọ ọmọ yìí gọ̀ o àsọwọ́ tó o ní lọ́wọ́ yọ̀ ń wèrè báyà bíbó ọmọ gọ̀ o kẹ́mi ọmọ sọ de òun mọ́ ọmọ pé iṣẹ́ tí yẹn bá ṣe láti kékeré tọ́lọ̀ òbí ó kú sẹ́nu ẹ̀ ń kékeré tọ́ bá ṣe dàgbà ẹni ọba gbá kú ọlọ́wọ́ ẹ̀ ó ń tọ́ ọ̀dà láàrin ọkàn ni n tí mo fi lè sọdẹ mọ́ ọlọ́run mọ́ mu bá mi o. mi ò gbàgbọ́ dádì. mi ò lè fi sọdẹ lẹ o. ẹ máa fi lè lẹ o. torí ọdẹ ni wọ́n ṣètò mo èkú. ọ̀dà ẹ̀yin ní kí n ṣe yankan fẹ́yìn gẹ́gẹ́ bí ọmọ náà tó ní ẹ̀tọ́ lọ́dọ̀ bàbá ẹ̀ ohun tẹ béèrè yẹn tẹ́ bá mú tèmi náà ṣe mi ò ní fún yín. bẹ́ẹ̀ tí mo bá fi sí ọdẹ lẹ̀ ọ̀ nínà mi lọ́wọ́ mi ò ní ṣe dájú ọ̀ nínà mi lọ́wọ́ ah, bẹ́ẹ̀ ṣe jẹ́ bàbá fún mi tẹ̀lé pàṣẹ fún mi èmi náà lẹ́tọ̀ọ́ tèmi tí mo lè ah! ṣe mi ò ní ṣe ọ̀ ní sẹ̀nà lọ́wọ́ fún mi mi ò ṣe sẹ́ẹ̀. Ah! ojú ẹ ọjà àbí ìbáṣẹ mi mo bí ọlọ́kù ojú ẹ ọjà ojú ẹ ọjà ọgbọ́n tí mo ń sọ fún ọ fún tó sọ ó rìn tójú ẹ ó rìn tójú ẹ ó rìn. àwọn ni wọ́n pa ọkọ mi àwọn náà pa á. ẹ olúwa mi ọ̀rọ̀ ẹ lásánlásán lélẹ́yìí ìbínú ni kò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ bàbá yìí ò lè ọmọ tó bínú ẹ má jẹ́ kí bàbá yìí fi ewu orí sẹ̀wọ̀n o ẹ ṣàánú o. bàbá ṣé ẹ gbọ́ ògbó tíyàwó ọmọ rí ilé ẹjọ́ tiwa yìí kò ní fi àyè gba èmi ni mo bí tó bá wù mí mo lè ṣe láéláé títọ́ ni ẹ̀sọ́ ẹ̀sì sọ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá pa yìí ìpàdà ó wọ́n síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ilé-ẹjọ́ yìí fi sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Iraq mo dáràn ẹ sì gbọ́ àánú wò mí. táwọn aládùúrà bá ń gbàdúrà ìpè ká má rògùn àrìnfẹsẹ̀ sí i ká má rò pé àṣẹ ni wọ́n ń ṣe ah! àrìnfẹsẹ̀ sí i ọlọ́run jẹ́ kí gbogbo arógun àrìnfẹsẹ̀ sí i o. shot the round we kó bá ọ̀rọ̀ àdábá olúwa má jàre ó yẹ ká má ṣàmìnì nítorí pé ọ̀bọ tó pọ̀ tí kò ṣàmì lọ́jọ́sí oṣù gbogbo oṣù kíkan ó tún wá ṣọlọ́mì dòdòdò. bàbá olóyè èmi ni bàbá olóyè olóyè ẹgbẹ́ làbẹ́ ìlàtọ̀ olóyè. bàbá ìkílódé tẹ̀tẹ̀ wọn wo sẹ́rí ẹjẹ́ kí n sọ kí fún sẹ́rí ìfita ti ta wà yìí àwọn wa ti ríra wa ni kò yé yín bẹ́ẹ̀ á ah, ẹ bá wa jù sí ilé ìtọ́ máa jù sí á ti dìkan náà nà. ẹ bàbá ẹ ti dìkan náà ẹ jẹ́ ká sẹ́rí ìgboro tẹ wà yẹn ẹ ti jẹ ogbó sẹ̀rẹ̀rẹ̀ tó yẹ fẹ́ jẹ náà ẹ ti jẹ nìyẹn ṣùgbọ́n bíbá yìí another life kò yé yín sì gbé ayé tuntun ní bíbá ìkẹ́jẹ́ ká yìí jọ máa gbé lọ. yẹ kẹ́ máa lọ ronú mọ̀ ẹ mọ̀ pé nsìn tẹ́ ti pé méjì tẹ́ kọlà ẹ tún dàgbà bóyá yẹn á tún ẹ ṣáà mọ̀ bá a ṣe wà níbà yẹn sìn big brother africa gbogbo wa ojú ọlọ́run dẹ̀ wọ everybody kò yẹ kẹ́ máa ronú ṣẹ́ ti gbọ́ ẹ ẹ máa bọ̀ ọ̀nà mi ah, ah, ọ̀nà mi ẹlẹ́wọ̀n ẹ máa gbọ́ bàbá ẹ̀yin ọ̀wọ́ alátẹ́ pé mi lẹ́lẹ́wọ̀n ẹ ti gbàgbé pé kàn ní are you? who are you? aláìníròdún lè wọ̀ yìí o pẹ̀lú ọjọ́ orí ẹ̀ mú orí ẹ̀ kó ronú. bá ró lónìí náà ìfẹ́ mọ́ ọ̀tá kò jẹ́ wọn máa wá lù ú ní pé máa lù. kọ́kúrẹ́ ìpẹ́lá kọ́ńdà bàbá kọ́ńdà kọ́ńdà ìjọ kọ́lẹ́ṣọ̀n àkọ́kú lójú ọ̀rọ̀ ìgbàgbọ́ bàbá rò ní àkọ́kú lójú ọ̀rọ̀ ronú ẹ̀mí láti ronú nà. bẹ́ẹ̀ni tó ń sá kí n má mọ̀ ronú mọ́ mo fi arúgbó ara wa sẹ̀wọ̀n ọ ní kí n má ronú ta ló yẹ kó kú sórí ìrònú bíi ìdílé péré ní ìgboro kan kò síbi kan bó ṣe péré tó yẹn èèyàn méje péré ni mo pa wọ́n dẹ̀ torí àwọn ṣe kí ni wọ́n ju ìbásọ̀rọ̀ sí ìyàtọ̀ ṣe kí ni tó bá mi lára mi. pàdí mi èèyàn méje péré ni wọ́n pa yẹn òkè náà ìní rèpọ̀ ọmọ kan ní Kẹ́mi Adétòrò wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n jù mí sẹ́wọ̀n pọ̀ ó fi èmi bẹ̀rẹ̀ torí mo ti ṣe nǹkan tó fẹ́ ẹ̀rẹ́ bàbá ẹ fi ronú lẹ̀ tẹ́ bá máa ń gbàgbó ẹ̀yin ò ní máa ronú ẹ kí gbórin múrí tọ́ndà ó ní kò sẹ́ni tó kọjá àdánwò nílé ayé àdọ́tán ní kàgbàdúrà kọlọ́run máa gbègbè wá rárá bàbá a lè kúrò lẹ́wọ̀n ká wá di pírẹ́sídẹ̀ǹtì o at the same time a tún lè jẹ gọ́fìnà o tẹ́mi bá ṣì wà ọmọ ìrètí ń bẹ. ẹni gbọ́n tó lórí mi sọ ẹ má yà kí mi àdàbà ọ̀rọ̀ àdàbà olúwa má jàre. ẹ gẹ́gẹ́ bí a ṣe sọ̀rọ̀ àwọn bàbá náà ní pé wọ́n ní ọ̀rọ̀ àfọ̀jù ló gbọ́mọ mi gbé náà wọ́n ní ká gbà kí ni ìwà. kí ni owó ni irú owó ni. ọ̀dà ó ṣeun torí wọ́n ní ọ̀pọ̀rọ̀ lọ́rọ̀ ara rẹ̀ olóorokò olóorodò ọ̀rọ̀ kan lẹ̀ kan bá lé tó bá ti kàn wá ọkàn ọ ọkàn gbogbo mọ̀lẹ́bí pátápátá àní ilẹ̀ kan ilẹ̀ àwọn baba ńlá wa ni ó sì ti wà lọ́wọ́ wa tójọ́ mẹ́ta làwọn kan bá ń lérí fùkọ́kọ́ wọn láwọn ọgbà ilẹ̀ ọ̀hún lọ́wọ́ wa áà ah, ah. kàtàkàtà kínlẹ̀ yìí ẹ̀ka bá ṣe àlẹ́ ìkànnà pé ẹ̀ mọ fẹ́ǹsì tó ga gan wípé ká yí gbogbo ilẹ̀ ńká tá a bá ti yí ká wọn ò ní ráyè máa wọ ibẹ̀ láti ẹ̀ ti wípé àwọn ò sì kankan lérí rẹ̀ bàbá wa láwọn ti jọ sọ gbogbo ẹ̀ ti kúnná Eh, owó tá a sì nídìí náà fẹ́ẹ́ lu five thousand naira. fifty thousand naira. fifty thousand. náà ni a nídìí wọ́n sì láwọn àtijọ́ fẹ́nu ẹ̀dọ́ náà bó o ṣe à ń yíya ọ̀tún tó ń yíya ó sì náà ni òye mi ń gbà débi. Ah, ah. ṣé wípé àwọn àgbàlagbà méjì ò mọ̀ ọ̀rọ̀ sọ? dà báyìí. ó fẹ́ sọ wá di aláròdùn ọ̀dùnmọ̀. wòmí bí ọba yí ọ lásìkò tí mo wà ní mo wá ń pa láṣẹ mo ń sọ báyìí tọrọ bá lé ọba yí ọ pé àní di fifty thousand naira kọ lọ yíṣu ẹ wá báyìí báyìí. láti bo láti bo ẹ̀dẹ̀ ń pariwo ẹnu ẹ̀ ń pariwo ẹnu owó owó fifty thousand láti bo ẹ tọ́jú owó sí mi lọ́wọ́ ni kò tí ì di ẹni màá wà láyé kí n sọ wọ ẹ nínú owó ọmọ wa ni òun náà ti ní wọn ti ní kò yọ ọnú ẹ fún wa bóun gan bẹ láyé àìṣèjú báyìí lọ òun náà máa ṣe gbogbo ẹ. àbájọ àbájọ tí ṣẹ̀sán ò ṣe lákòjọ tí ṣẹ̀sán ò ṣe lájẹṣẹ́kù olówó kan láàrin ẹ̀gbìn ló tó ṣe bàbá ó tó ṣe ní ẹ̀yìn gbogbo fámìlì yìí òtòṣì ni yín ṣẹ́yìn ò lójú tì ní ẹ ẹ lójú tì ní ẹ ẹ tí ẹ bá mi wò ó àwọn ọmọ mẹ́ta ọmọ kéékèèké tí mo bí kalẹ̀ bí ṣe fẹ́ tọ́ wọn dàgbà bí ṣe fẹ́ san school fees wọn ẹ ronú lórí àwọn ọmọ ṣẹ̀sán táwọn tíṣẹ̀sán fi sílẹ̀ ẹ wá kẹsẹ̀ yín lórí ara yẹn wá ń bọ̀ láti wá sọ̀rọ̀ ilẹ̀ òṣì kan fún mi ẹ ẹ wo ọlọ́wọ́ akọ yìí wọ yàwó ọ̀rọ̀ ẹnu ẹ̀yẹn kò kọjá ọ̀rọ̀ ọlọ́run akọ yìí akọ ẹ̀ apàjù nìyẹn ìwọ dàgbọ́ pàápàá kí ló máa ń ṣiṣẹ́ gan. Ah, èmi ò fẹ́ ń tẹ̀sẹ̀ yìí. ó dẹ̀ ń dọ̀tí ó dẹ̀ ń dọ̀tí wá kí ló kí ló kí ló kí ló fún ẹ lára gan. kíni kíni wá ṣẹ̀ṣẹ̀ mú yín. odò tó tó tó tó gbẹ ní kúkọ ni ẹni. sọ́sẹ̀sẹ̀ ń tẹ̀lẹ̀ ni. ó rẹ̀ dà sọ́ọ̀mù. ibà ti ń lọ ilé àdá rẹ̀ ló ti yé mi. mo fi ń jọ náà lọ́hùn mo ní ẹni ẹ fẹ́ mọ níjù kọ́mọ̀sẹ̀ kó abara ẹni àmọ̀ ìyá àmọ̀ bàbá rẹ̀ ló dùn fẹ́ kọ̀tán kọ̀tán òsì ráre tàpá fámúlù tiẹ̀ mélòó lọ́kọ́rù léyìí. ẹ jọ ẹ má bínú. Ah, ah. ṣé àwa alájẹ tán ni ọmọ wa gbìn nǹkan tó tó báyìí kalẹ̀ abẹ́rẹ́ ń tiẹ̀ ni. ẹ má bínú ẹ jọ. Ah, ṣé ẹ bá ti sọ̀rọ̀ sí yẹn ibi wèrè bá gbé yẹ̀yẹ́ yẹn ni kéèyàn ti yẹ̀yẹ́ wèrè sórí gbé ara ẹ balẹ̀ straight wọ́n dùn mí. <laughs> ìbéèrè kan ni mo ní tí mo fẹ́ bi ẹ̀yin méjèèjì ní hàn ẹ jọ ẹ̀yin ṣé ẹ̀yin lẹbi ṣẹ́yìn nìyá ṣẹ̀sán ẹ̀yin tẹ́ ẹ ṣe mú fẹ́ǹfẹ́ǹfẹ́ ẹ ṣojú wòkó gbòǹkó ẹ wá síbí báyìí ẹ ń pariwo ẹnu fifty thousand naira ṣé ẹ̀yin ni bàbá ṣẹ̀sán. ẹ dá mi lóhùn ṣé ilẹ̀ bí ṣẹ̀sán ẹ wo adépìtàn ẹ jọ adépìtàn adépìtàn ah! kó lè dùn mí wàhálà ìdẹ́dùn wà ní gbọ́ kó lè dùn mí fún ẹ o kò dùn mí fún ẹ o lórí ẹbí lọ́jà ìwọ́n kàbùkù èmi rò kí wọ́n ti kú náà ni bí ìbá ṣe bẹ́ẹ̀ ìwọ́dà wọ́n máa wọ ẹni yọ̀bọ̀yọ̀bọ̀ sí wa lára orí ẹ̀ ò pè. Almighty ah! oh, God so irú fámìlì tí ṣẹ̀sùn ti jáde eh? irú fámìlì tí ṣẹ̀sùn ti jáde ah! ó kù yóò máa yìí bá mi ò báwọn ọmọ mi máa ṣe dára positive. oyún. kí ló ṣe? Ṣé kò sí? Ó gbọ́ pé o lóyún, o dẹ̀ wá happy. Mo expect ẹ kó, kó fò sókè kó kí hallelujah. Ó yẹ kí inú mi dùn ni, àmọ́ mi ò tí ready láti bímọ doctor. Àrà tá máa ń sọ fún ẹni. Ẹ̀, nígbà tí o mọ̀ pé o ò tí ready kí ló dé tó ń O tí, o tí ní o dẹ̀ ń wa, o dẹ̀ ń lu ahọ́ orí fún ara ẹ. Ó wá dé tó wá ní ò need Tí n ní kí n explain fún yín, kò lè yé yín. o bá ti fi explain ẹ̀ má kò lè ṣàlàyé. Ẹm, ẹ jọ̀ọ́ ṣé lè bá mi terminate oyún? Àrùn tá a sọ rèé o tó bá lò ṣòfò kà mọ́ ẹni tí ó jẹ́wọ́ kò ní yé béèrè ah, I'll help you ṣe ti gbọ́mọ̀ yìí máa help eh, máa help. ẹ ṣe dókítà ẹ jọ èlò ló máa ná mi náà. Nine hundred six thousand. Six thousand naira. Bá ní pé kì í ṣe ń sìn. 阿姆咪买块嘛，炸鸡块，鸡块鸡鸭肉啷个？哎，鸡块有呀，买多几包就来着噻。OK，哎，行，行，哎，行。 <laughs> àlàyé mi èmi náà èmi náà gbọ́ fà mi ò ṣiṣẹ́ ìlàsàn èmi náà dá mọ́ àwọn àwọn alọ́run ibi tó sọ dé ó yé mi kọjá rẹ̀ mo tún fẹ́ ni màá ṣe fún un ti yé máa sọ̀rọ̀ jù. o lè yí ẹ ó kàn mọ̀ ó mọ̀ pé ohun tí wọ́n fẹ́ yọ yẹn ẹni tó ju tó ju ìwọ lọ tó ju èmi lọ ló fi síbẹ̀ which is ọlọ́run tó dá gbogbo wa àbí àwa ènìyàn àwa fẹ́ lọ tamper pẹ̀lú iṣẹ́ tí ọlọ́run ṣe ó mọ̀ pé àgbọ́dọ̀ ṣe lásán àwọn àjọ̀nú dájọ́ ń ṣiṣẹ́ pọ̀ àwọn náà ń contact mi àwọn náà ń bá mi sọ̀rọ̀ ah, <laughs> iṣẹ́ tó yìí sì ló pe ni eh, anyway eh, kí la sọ lẹ́kùn náà ọjọ́ ló ló máa ṣe. a ti jọ agree pé kí n wá lọ́la. ọ̀la ọ̀la ọ̀la èló ni mo ní màá gbà. Ah. ẹni pé six thousand naira mo dẹ̀ sọ pé wà òkè. six ni mo pè é ok ok hmm. àwọn tèmi pé wọ́n ti contact mi àwọn tàjọ fẹ́ ṣiṣẹ́ ó ti yẹ so owó yẹn máa ju bẹ́ẹ̀ lọ. ó máa tó sixty thousand sixty kílẹ̀ pé pé mo fẹ́ yọ yín lásán. o ṣe lọ tí ọbẹ̀ bá kó yọ fún ara ẹ̀ èmi nìkan ò lè dá yọ. ó yọ jẹ́ sọ pé òun ń dájọ́ yọ yín lásán ilé ló pé ó máa kọ́ tẹ̀lé sixty thousand tí o bá rí lóòrùn lówó o lè má lọ́wọ́ o lè fẹ́ àlejò tí mo rí yẹn púpọ̀ kó bá sọ̀rọ̀ sí mi. mo fọlọ́run ọba bẹ̀ yín. Mo fẹ́ kí ẹ máa bá mi bá Lára sọ̀rọ̀. Mi ò tiẹ̀ wá mọ ohun tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta Kì í jẹun, kì í ṣe nǹkan kan. Níjọ́ tí mo délé ẹ̀ báwo nìkan ni mo bá. Kò jọ pé ó kò jọ pé ó ṣàkọ̀dà jókòó síbì kan ṣá. Mi ò mọ ohun tó ń ṣe. Mọ́mì, níwájú Ọlọ́run àti èèyàn mo ń bá sọ. Mo ń bá sọ every In fact, tó fẹ́ dìjà láàrin èmi àti Mi ò mọ nǹkan tó ń ṣe mo ń so every now and then recently gan àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà máa lọ sọ́dọ̀ ẹ̀bọ̀ èmi mo ní appointment kan kí n jẹ́ kí n lọ ìbídùn àti òun wọ́n jọ lọ mo dẹ̀ believe pé a gbọ́ fún mi ṣẹ́rí jẹ́ta òde yìí bí mm. mi àti bídùn ṣe lọ sọ́dọ̀ ẹ̀ àdẹ̀bá sọ̀rọ̀ gan-an lórí ọ̀rọ̀ ìròyìn tó ń ròyìn náà ni at first àwa ti ẹ̀kọ́ kọ́ rò pé bóyá nítorí ọkọ ẹ̀ tí ò sì mọ́ ni so àwa bá sọ̀rọ̀ pòkè kó lọ fọkọ̀ mí ìgbà ni ó wá promise wọn pé òun máa rò ó ṣá but mo are very sure pé a gbọ́ mọ́. ẹ máa fi yẹn sọ́kàn rárá ṣe gbọ́ mọ́ ẹ má bì sínú. Mm. bóyá ẹ ń ba wíjọjú bóyá ẹ ń sọ̀rọ̀ sí ẹ mo ti bá àwọn pẹ́rẹ́ǹtì mi wọ́n máa ń sọ̀rọ̀ sọmọ ojú ó dẹ̀ máa ń fà kó máa ronú kó dẹ̀ máa hùwàkíwà. ẹ wò rárá o èmi mi ò bá wí kódà mi ò tiẹ̀ bá sọ́n tó máa bínú látàárọ̀ dalẹ́ mi ò jẹ́ sọ̀rọ̀ burúkú sí ju gbogbo ẹ̀ lọ tí mo fẹ́ kẹ́ bá mi ṣe bá mi bá sọ̀rọ̀ ṣé ẹ ti gbọ́ tí inú àdá o. gbogbo tẹ́ ń fẹ́ lọ náà máa ṣe fẹ́ mi ẹ jọ máa bá mi bá sọ̀rọ̀ torí kò jẹ́ kí inú mi dùn ara. ẹ tèkè yìí sí i ṣe mo pé ẹ̀yin ìwọ náà la ní ẹjọ́ ẹ má ẹ má tẹ ẹ má máa rò rárá máa bá ẹ ṣẹrọ ṣẹgbọ máa bá ẹ bí kí n máa wà ókè ẹjọ́. ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò ni gẹ́gẹ́ bí yorùbá ti wí àmọ́ bí wàhálà mọ̀lẹ́bí bá délẹ̀ lórí ìfẹ́ a máa sọ lólùfẹ́ méjì. ìyàwó mi ò rò pé olójú tó fi rìn ọ́. bẹ́ẹ̀ mo ní. gbogbo ẹ ẹ mo ti ah, ah, ah, eh. lọ́kọ̀ọ́ ibi o ti gbẹ́sẹ̀ wa kó gbẹ́sẹ̀ padà lọ́dọ̀ ọgbọ́n olùlọ́gbọ́n o. bẹ́ẹ̀ lọ̀rọ̀ sinimá tuntun ẹ̀kún alábòsí yìí ha ẹ wo bí yà ṣe ń jẹ mo jẹ ọláyà nínú sinimá tuntun ẹ̀kún alábòsí aláàbọ̀ ara tó rẹ̀ ń tó jẹ́ pẹ́ táwọn mọ̀lẹ́bí gbógun dìde ẹ̀kún alábòsí sílé odùlé lo lólùfẹ́ táyé pa kádàrá ẹ̀dá lọ́sàn-án gan ẹ̀kún alábòsí ìyá àwẹ̀rọ lẹ́lẹ́kún àsun ìdákẹ́ ẹ̀kún alábòsí sílé odùlé péjú ògúnmọ́lá yẹmi ṣọládé mo jẹ ọláyà ìyá àwẹ̀rọ ayọ̀mọ́gàjì rẹ̀mí abiola mọ́fìrè yusuf sàtíà samuel ajirebi kórèdé sọ́yìnká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá tuntun ẹ̀kún alábòsí directed by olúwọlé adédèjì ó ti jáde sínú fídíò àti fídíò fídíò marketed by ọláolú pension one ten namdi àsìkò ìsìnkì lùmọ̀tà distributed by mama ebenisa ọláolúwa fídíò ma one thirty five to one thirty seven namdi àsìkò ìsìnkì lùmọ̀tà. dàgùrọ̀ tún dé o ariwo lálá àgbààgbà kò ní sinimá tuntun lé olórí ìlú tó ń ṣe kà bẹ́ẹ̀ tí ó gbọ́ mo ní ojúwe ọ̀kan fàṣẹbí. àtàpàkòdá dúró rè é o ọba ìka tó tóbi ju gbogbo wọn lọ àjà kúrú dùgbẹ̀dùgbẹ̀ àtàpàkò oníṣẹ́ ikú tí jẹ́ tiẹ̀ ní wàrà ṣe sàdásọ́bojúgbọ́ ọmọ pa lọ́wọ́ ọlọ́mọ ẹrù jẹjẹ tákìtì sọ́rọ̀ èdè kànnàkànnà káì àjogún fatọ́pọ̀ kúlẹ̀ wọ̀ tó ń jà fitafita tó gbogbo ìlú lógbòlógbò ó o. tuntun àtàǹpàkò tẹkùrú òṣìṣẹ́ tó lágbára tó lè yìí o gbogbo àwọn àgbà ìràwọ̀ òṣèré tó kópa nínú ẹ̀ ló gbà á a ò lè ròyìn ẹ̀tàn o àtàǹpàkò ti jáde sí fídíò cassette àti fídíò tv kẹ́ẹ̀rà kẹ́ẹ̀wò kẹ́ẹ̀gbà. ìlú mọ́tútù àtàǹpàkò legend tv international seven èrú péjọ lè ná mọ́mì. tí mò ń gbé kí ló dé tó pé bóyá ojú lóògùn àbí mo ti ń fẹ́ láti jọ ìnáwó rẹ̀ sọ fún mi tó bá fún ẹ lóyún. ẹ tó ṣe kí ni tó ṣe kí ni. mo mi bá kígbe. bá ah, ah, kígbe bá kígbe o. ọjà ìṣòrí burúkú. Ah. wàhálẹ̀ fún bàbá yìí wàá mi bàbá jẹ́kí sọ fún ẹ àmì respect forí adé o. presido kò sí forí ìjòyè pàápàá. a máa wá sórí tí o ti ẹ̀ nírun rárá tó yẹ àwọn bọ́ọ̀sì ni wọn ká ṣí ẹ lẹ́wọ̀n àwọn ẹ̀ṣí ẹ ẹ̀yin bọ́ọ̀sì kò sí wọn. ẹ̀kọ́ dínà yìí ẹ̀kọ́ dínà yìí ẹ̀kọ́ dínà yìí ẹ̀kọ́ dínà yìí ẹ̀kọ́ dínà yìí ẹ̀kọ́ dínà yìí ẹ̀kọ́ dínà yìí ẹ̀kọ́ Dẹ̀gò yìí náà ìdẹ̀dọ́ lóyún èké ni o. Dẹ̀gò yìí náà. Wọ́dà wọ́dà ló ń sọ pa ẹni ọlọ́run. Ayé bàbá ẹ̀ ò lè ní da. Èmi àti yín jọ jẹ àjọ jẹ owó ni. Tí àjọ jẹ owó ni. Sangwe! Sangwe! Ẹgbẹ̀rún ọjà bẹ́ẹ̀ gbẹ̀rún ọjà. Pàápàá pàápàá. Pàápàá pàápàá. Ìsẹ́yìn tẹ ìfilẹ̀ tí ó wọlé. ọ̀rọ̀ àkóbá ọ̀rọ̀ àdábá olúwa má jàre. àǹtí mi ojú oníyẹ o ọlọ́run ṣe é ṣe pariwo lánàá yẹn dẹ́rù bà mí gan-an bíbó ju bàbá tẹ́fẹ́ jù lẹ́yìn náà ni. kò dẹ́ sọ̀rọ̀ báyìí ṣòro pé easy tó bá dìgbà tí ẹ kú máàkì ẹ má dáhùn jàre ẹ tiẹ̀ try. ẹ má dáhùn jàre ẹ tiẹ̀ try. ẹ bàrà jẹ tó bá yẹ pọ́n rìkọ̀dù ẹni ẹ máa fi ń ṣe yẹ̀yẹ́ ni. mi ò mọ sí nǹkan mọ mi mọ ṣe ẹ sọ fún ọkọ bá mi gbógi yẹn. ṣe tún ní ìdògì ni. o mọ pé mi lè jẹ solid oúnjẹ for this trip for finding baby mi jọ. àǹtí mi mi lọmọ yìí jọ. ọ̀nà olóbi gbàjọ́ ẹ̀. Honorable. Oh. Báwo ni? Ṣé tí ó wọ̀ kẹ́? Lára lọ tó dájú mi tí rẹ̀ ń gbà wọn kó wàásù wọn sílẹ̀ kò dáa o àbínú sí ẹ gan. Kí ló ṣe kí ni? Ṣé mi ló lanu ṣàkàṣàkà ló dárúkọ mọ́ lórí? Ṣé mo ń ṣẹgbẹ́ ẹ ni? Lọ sí wọn sílẹ̀ kò mi.

jáde síta. tí wàá jáde síta máa pawó lè. Babátúndé. Eh, eh, look ṣé ó ń ṣeré ni àbò serious. kò ṣeré o nǹkan tí mò ń face lójoojúmọ́ ni ọmọ tèmi ni landlord mi olú máa dictate mo ṣe máa gbégbèsè ilé can you imagine that. báwo ló ṣe ń kó pẹ̀lú ọmọ abàmì. ọmọ tí mo ń ṣàbàmì. kò sí ìjáde. ẹ look ó ń ṣeré ní àbó serious. òdúdú jáde. kí n jáde. alágbèrè. màá máa lọ́sìn màá kọ̀ lẹ̀ tí má dé airport kí n tó board plane ṣọ́rọ̀ mi yẹ. take care of yourself. Mm. Mm. Uh, Commander in chief. Mo ṣe sọ̀n alágbèrè. No problem. It's okay. Àìwò mọ̀ wo lélẹ̀ ọlọ́run. Etí olùgbé bá mi gbọ́ pé ọ̀rọ̀ kàbìtì jáde lẹ́nu ọmọ ìṣípínì. jọ mẹ́ta. ẹ̀rẹ̀ rí àná mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí kó yẹ kí n ti wá ta yín. inú mi náà dùn bí mo ṣe bọ́ ọ́nú ilé ọ̀nù ilé kọ fún mi lómi ó mi ni mo lágbà. ó ṣe kí. ó ní kí. ṣé orúkọ wá pẹ́ kó tó wọlé lẹ́yìn ìsìnkú tó fún mi lónìí kó o bá pákó tó wọlé kó tó fún mi lómi gbódògbòdò àgbò àgbàdo lọ́rẹ̀ lónìí kó ti rí náà. mi mi mi ìgbówó yẹn ń sìn mò ń sọ fún yín tí má ní màá wá kó fún yín ẹ jọ ẹ mọ̀ pé mi náà ń ṣọmọ bẹ́ẹ̀. áá látòyè ọjọ́ oṣù kìíní kọjá oṣù kejì náà kọjá oṣù kẹta náà ó tún kọjá ó mọ orí ìkòrí ṣé o mọ̀ pé lórí burúkú olólùgbèsè ni ọ́ ṣé orí kó bá pẹ́ kó tó mú omi kò mí inú ilé nísìn ṣàmùsà dojú rẹ̀ nísìn wo máa bu ọbí ìgbọ́ bá jẹ́ pé èèrà bá bo ṣúgà ní sọ̀sán ni kó bá pẹ́ kó tó mọ̀ bí kò bí. olúgbèsè eh, eh, tẹ́mi gan bá sunkún sí ọlọ́run ní ìsìn wá wọ́lú lẹ́yìn ìsìn wá mọ́ mi kò bí. ọ̀la mi sunkún sún bẹ́ẹ̀ omi sojú bẹ́ẹ̀ mẹ́mẹ́mẹ́ ìwọ àti yèsí mi kò mọ́ mi kò bí. ọ̀la mi kò mọ́ mi kò bí. àbọ̀dọ̀ fún mi ọkọ̀ sílẹ̀ ni. wọ́n yẹ ẹ́ bá. ọkọ̀ tún lè jọ kíkọ́ náà lè tọ́jú ẹni nítorí ọlọ́wọ́ tí bá lóyún máa fún yín. máa bá sọ̀rọ̀ ẹ̀yà o ó lò dá nílò ó dé dédé tó ọkọ̀ rúru bẹ́ẹ̀ wọ́n ti bá nílò ìwọ̀n kan lábẹ́ àdá bí ọ̀bẹ ọlọ́kà wọ́n ti bá nílò. Enzo, kí ni kí wọ́n fọ yìí? Ọmọ rárá. Ó yẹ kó máa pé ìjókòó mi àti Bíọ́lá. Kò bá ti fàájì wà rárá ó yẹ kó ti rí pé nǹkan tábà wá ó serious jù bẹ́ẹ̀. ṣé à ń jà tẹ́lẹ̀? ọmọlára ṣé o fẹ́ sọ fún wa pé tí o bá bí Túndé fún bàbá yìí o ò ní fẹ́ ọkọ moreover ṣó mọ̀ wípé kò sí àdéhùn fífẹ́ láàrin ìwà àti bàbá yìí. because ìyà ò tí ì tó yà lèèyàn sọ pé ilé bàbá wọn mi mo fẹ́ kú sí tí àbá tó yà kò sẹ́ni tó máa sọ fún ó máa pí kírèsì Ah, ah. nǹkan tá à ń try láti sọ fún mi wípé lọ fọkọ mi. Ah, ọmọlára ó fẹ́ máa rò gbogbo nǹkan tá à ń fi tiwa gbọ́ ládùúgbò dáa tójú wa kí n tì ẹ́ ojú ń ti àwa ọ̀rẹ́ ẹ̀ náà sórí ibi tó wà yìí kò kí n ṣe ibùjókòó ẹ̀ o afẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọkọ̀ títì ẹ̀ kò lè fẹ́ àárí jù bẹ́ẹ̀ lọ. Mr. T. Ìgbẹ́ ìgbìmọ̀ orúkọ má wà síbí mọ̀. Ṣáyé ń jà ni. Come máa máa ń ṣe bẹ́ẹ̀ yẹn wà wà wà wà wá kí mi náà. nínú ẹjọ́ alájẹwò. ẹ ẹ look ó dàbí pé ìwọ ọmọdé yìí nǹkan mi wà lára ẹ ah kí ló ń ṣe ẹ náà kí ló ṣe ẹ come on get get get get get lost mo mo mo n bá sọ kí o bá mi sọ òṣì ọ̀rọ̀ look at you ah ah eh, look bí mo ṣe wà yìí mo mo mo nǹkan tí mo ń try láti ṣe ni láti help ẹ tí má fẹ́ ya ẹ̀ á kàn wọ́n ní orí tó bá sùn á ràn you understand nǹkan tí mo ń tọ́ láti ṣe nìyẹn bó dẹ̀ ṣe ń ṣe ìyá ẹ̀ kò lè rọ́kọ fẹ́ tí ìyá ò bá dẹ̀ lè rọ́kọ fẹ́ aláàánú máa jìnnà sí ẹ sílì bọ̀. orí ọkọ ìyàwó. èmi ọkọ ìyàwó mi ò blé mẹ rí ò dáa come and get lost. nǹkan náà wọ́n wọ̀ nítorí màá lẹ̀ máa lẹ̀. ẹ look ó tọ́ bẹ́ẹ̀ ló sọ. So èmi àti ẹkọ la lọ́rọ̀ èmi àti bàbá ẹ la lọ́rọ̀ serious irú ọmọ abàmì òṣìwò lélẹ̀ ah, ah damn it tí ẹ bá dé abàmì bíbá yìí nínú létè mi sanwó ẹ this useless boy wàá máa control mi kò ń ṣẹjọ́ ẹ. wàhálà ọmọ yìí ti pọ̀ ẹ lè imagine ọmọ tí èmi bí kó déédéé larúkọ mọ́ mi lórí tó sọ pé lára lọ́yọ́ dádìbò kúrò lọ ìgbà ẹ̀wọ̀n ń gbọ́ bá tún lé.

ẹjọ́ ibo nílé àwọn adájọ́ wà níbí báyìí. ok ẹ bá ti lọ sálẹ̀ ẹ máa yà sí apòsí yín ẹ bá ti lọ sí apòsí yín ilé tó wà last lẹ́yìn ẹni. kí máa lọ straight. ẹ bẹ́ẹ̀ni ok kò tọ́pẹ́. Okay. kí n tó gẹ̀ẹ́tẹ̀ nǹkan mo dààmú dààmú dààmú by the end of the day ṣáà mo ti gẹ̀ẹ́tẹ̀ fún ọmọ ah, nǹkan máa ṣe é sí èmi pẹ̀lú ẹ̀ lọ́la àtijọ́ máa bí ọ̀gá adájọ́ jẹ mi ò wá fẹ́ kó fi dúdú kó fi pè fún bọ́ọ̀bọ̀ bá ṣe jẹ́ gan nǹkan tó sọ ṣó ti gbọ́ kọ́kọ́ àwa pàápàá ó lè ẹni tí ò ṣe nǹkan kan ká má fi àjà láì ṣẹ̀ ṣó ti gbọ́ ṣó ti gbọ́ mọ́ mi. Safra Suki, Guido Boris. ojú fẹ́ ni màmá kò kò fẹ́ ni. ìyá òkú ọjọ́ rẹ̀ wò orúkọ mọ́ tẹ̀lé ìfẹ́ ni. kọ̀rọ̀ fún mi. dojú ìrì ṣé kò yẹ kó má bàa sí i a wá lórí ọ̀rọ̀ kan nípa olóògbé Ṣẹ̀san Adéríbigbé èyí tẹ wọ́n bàbá lọ sí ẹ̀wọ̀n gbére nítorí pé ẹ̀jọ̀ yìí ṣe rí ọmọkùnrin tó dárúkọ Ṣẹ̀san Adéríbigbé pẹ̀lú ọmọ ìlà ọ̀rẹ́ tímọ́tímọ́ báyìí ó dijọ́ kan ni wọ́n jáde ó nígbà táwọn jáde ní ṣàdédé ní nǹkan kan ṣẹlẹ̀ sí ṣẹ̀sán ló bá kú sínú mọ́tò ẹ̀ ó ṣe kú sínú mọ́tò ẹ̀ tó bá ní kọ́nà ló bá dé kan gbèsè gbígbé ilẹ̀ tó máa gbé ilẹ̀ ló bá bọ́ sọ́wọ́ àwọn ọlọ́dẹ láì mọ̀ wípé ọlọ́dẹ tó gbé ọmọ sílẹ̀ gangan òun ni bàbá tó bí ṣẹ̀sán bọ́mọ mi ṣe sá lẹ́nu bẹ́ẹ̀ ṣe dájọ́ ẹgbẹ́tìrégbé ẹgbẹ́tìrégbé lọ́mọ mi ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi bí ọ̀rọ̀ ṣe jẹ́ láti ọjọ́ tó ti sọ fún mi náà mi ò lè fi mi báyìí mi lè fi bó rẹ̀ ọkàn mi ò gbádùn òun ni mo ṣe ní kí wá sọ fún mi bẹ́ẹ̀ ṣe máa bá mi ṣe tí aláìṣẹ̀ ṣe máa jáde kúrò níbẹ̀ náà. ṣé gbogbo ohun tí mo lè rí bó ṣe rí mi. àmọ́ ó ṣe pé mo mọ̀ mọ́ sá lọ ló bà mí mo rí tọ́wọ́ ọlọ́pàá bá dé tó bá rògùn lẹ̀ wọ́n sọ pé mo mọ̀ mọ́ pa ni mo ṣe sá lọ ṣe dáadáa ò ṣe dáadáa o ṣé wọ́n pé àìsòótọ́ ẹ ló fa gbogbo tó wà lẹ́yìn ṣé bí wọ́n ń gbọ́ tó ń sọ pé òtítọ́ ló ń gbórílẹ̀-èdè lékè àìsòótọ́ ẹ ló ń bàbá oníbàbà àà bàbá aláìṣẹ̀ tó wá lọ ń jìyà. Hmm, ìwé mímọ́ ni bí olódodo ṣe lè jìyà tó ọlọ́run á yọ àsìkò tó tí ọlọ́run fẹ́ yọ bàbá yìí ló jẹ́ kí ọmọ yín lè sọ̀rọ̀ jáde ẹ̀mí ọlọ́run tí wá wà nú ẹ̀yìn náà ṣebí tó bá jẹ́ ìyá mi á ní ìtò sọ yìí má jẹ́ kẹ́nikẹ́ni gbọ́ àkúndúpẹ́ lọ́wọ́ mi àkúyàmọ̀ dúdú èèyàn lọ́hùn sí. ṣàánú wa ṣé bí n tó bá rò òun la gbọ́ òun la máa dá àti wàá dájọ́ fún bàbá yìí pé kí bàbá yìí wà ní ẹ̀wọ̀n gbére tí ó fi a ṣe máa yọ bàbá ìkú ò nínú tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tó ń jìyẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a sọ ti tẹ́lẹ̀ tẹni lórí ọ̀rọ̀ ogun ẹ fẹ́ rí lọ́ọ̀yà wa. ẹ ṣeun o lọ́ọ̀yà oko onídùúwe o obìnrin tí ń fi mọ́ wájú pé kó ti béèrè ọ̀rọ̀ láàrin ara wa a ní lọ́ọ̀yà bàbá ti sọ a ní lọ́ọ̀yà. ẹ torí eléyìí àfẹ́mọ̀ wọn ọmọkùnrin yìí. olóògbé tó kú wọ́n máa ń sẹ́ bàbá mi sọ̀rọ̀ kan wọ́n máa sọ fún mi pé ọmọ àwọn ọkùnrin làwọn fẹ́ kó jẹ ogún àwọn torí pé ọmọkùnrin jẹ́ òkú lérò ọmọ kẹ́lẹ̀ máa olóògbé mọ̀ pé ikú rí báyìí torí tí wọ́n sọ fún mi ní pé táwọn bá dàgbà títí táwọn bá gbó gbó gbó gbó ní kí nǹkan yẹn ti kù pé kó mọ ló máa jẹ ogún àwọn ṣùgbọ́n pé báwo bọ́dọ̀ ṣe ń ṣiṣẹ́ báyìí. ẹ o ti ṣe ọlọ́wọ́ fún ẹ ní ó yá yálà ẹ̀ ló ṣe. èwo ló yá ń bẹ̀. ilé. ilé bí n pè gan fúnra rẹ̀ ọkùnrin. obìnrin ní gbogbo ọmọ ẹ̀. ẹ ó yẹ kí àdìjẹ ká má lọ àbí. ẹ wò ó kọ̀sẹ́ntì ọ̀gbọ́ngbọ́n akáfẹ́rẹ́ ẹnu awádìí lọ́ọ̀yà dàkún sí ntọ́ sọ fún wa yìí sẹ̀sán kọ́ọ̀nù òwe ni àbọ̀sọ́lẹ́nu. akọ́lẹ̀. ọkọ̀ ọ̀nà òwe. omi o tọ́ ọ bá ní barista lọ́ọ̀yà àwa gan ní o sọ wáríwọ̀ bí n o ti mọ̀ pé ọ̀bọ́kùnrin obìnrin ọmọ tó o bí sẹ̀sán o sì ní tirun sàárè máa olùkọ́ èyí sì ṣe Jésù olùyún tẹ ojú ológun kọ́ ọ̀sẹ̀ bí oyún ọ̀fọ́n please. ẹ wo ẹ respect ara yín o. má respect mi. ẹ respect ara yín. ọmọ ẹ respect ara yín. ẹ ah, dúró ẹ dúró ẹ dúró. ẹ má gbà bẹ́ẹ̀ ní gbàgbọ́ ọtí bọ́bá jẹ́ pé èmi ṣe ni olórí ẹbí. ẹ má rí ẹ lọ́ọ̀yà ayéra ada ìyẹn ada tó gbú ọbẹ̀ ada tó ṣe ẹ máa bá wa gbéwèé wá àmọ́ kókó ọ̀rọ̀. ẹ wò ó níbẹ̀ là ìdáhùn sí lọ́ọ̀yà ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ náà ní ọkọ ńlẹ̀ àbí ẹ sì bẹ lọ́nkọ́ lọ́hùn lórí yín báyìí àmì àṣẹ tírú wàhálà báyìí bá wá ṣẹlẹ̀ ṣé bí wọ́n pín ogún nù. ó ló gbèsè fẹ́ la ṣe ṣe. orí ìṣẹ̀sùn ò pé orí ìṣẹ̀sùn ò pé oríire ò dáńbi ọ wà lọ́hùn bọ́ bá pórí ẹ̀ pé ni. kéèyàn jíǹjìǹjì ayé rẹ̀ ní kùtù háíháí kó sì mú ìwé kó wá bẹ̀rẹ̀ sí máa kọjọ́ ọkù ẹ mọ̀ pé bí ìgbèyàn kọjọ́ ọkù ni ṣé nínú nínú gbogbo nǹkan tó dùn tó dùn nígbèsí ayé ẹ̀ mọ́gàjì ni níbo tí ìdàgbàdé àwa máa pẹ́ lé wa èmi ni bàbá rẹ̀ ń bẹ́ lẹ̀ ló ìyá yìí ni ẹ wá ní ọjọ́ ọkù ọjọ́ ọkù lọ́kọ́kọ́ tọ́ bọ̀ wọ́n ní ojú ọ̀run sọ wípé ọmọ òun tó bá jọkùnrin ni kò jogún ìyàwó òun wọ ọlọ́run ó tún á sí òòtún bọ́kùnrin ah, àbùsébùsè ẹ tilẹ̀kùn lè pa ẹ ti iléeṣẹ́ rẹ̀ pa. ilé epo ọkùnrin ọmọ rẹ̀. ilé epo náà ti. ah sẹ́yìnbọn sẹ́yìn pé mo ní mo mọ̀ díẹ̀ dáadáa ilé ayé mo mọ̀ tí ó di ẹsẹ̀ ah ìwọ ooo ìgbéga mo ọ̀dà ọ̀dà a ah ẹ̀dẹ̀ pé mi lọ lórí ẹbí ẹ̀dẹ̀ nǹkan mẹ́rẹ̀ ẹ ń kọ́ mẹ́rẹ̀ ah! ẹ kọ́ ní kálukú sẹ̀dùn ọkàn rẹ̀ tábàdé ti sẹ̀dùn ọkàn àwa lọ àbíyé lọ́yà àwa náà mọ̀ yàn àmọ̀ yàn ayé àmọ̀ yàn àmọ̀ yàn àmọ̀ yàn. màdámù ti tó ẹ ṣe ẹ fẹ́ jẹ níbi tẹ́ ẹ ṣiṣẹ́. màdámù ó lè. barista àwọn yìí terrible o. they are horrible people can you just imagine. ẹ èwo ni owó ni ṣẹ̀sán jùlọ nínú gbogbo wọn pẹ̀lú grey hair wọn máa deal pẹ̀lú wọn family yìí wọ́n pọkọ mi nítorí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ sit on his family eyín property i will deal with èmi mo ránṣẹ́ sí i inú mi dẹ̀ dùn pé ẹ wá ṣé ẹ gbogbo tẹ́lẹ̀ bá máa rí láyé inú ayé ìnú ẹ̀yin àgbà náà lẹ ti sọ pé ó pẹ́ láyé ojú ò ní rí ibi ìkan ló fọ́ ọ mú. ìkan lè yọ fọ́ mú bẹ́ẹ̀. mo fẹ́ kẹ́ jẹ́ ká gbàgbé gbogbo ohun tó ti lọ àkọọ́lẹ̀ ti dúró pé gbogbo ìyá ṣẹlẹ̀ ẹjọ sá ẹ rántí ìjọ kan tẹ ni wọn gbé òkú ọmọ kan báyìí nínú igbó. tí mo torí ẹ lọ sẹ́wọ̀n. ẹ wo ọmọbìnrin tó jókòó yìí. ọmọbìnrin. n ò mójú ìrí. ẹ mọ òun lọmọbìnrin tó gbé òkú báyìí nínú igbó. tọpa mi lọmọ tó tún wá gbé fún mi. ìwọ ọlọ́pàá mi lọ́mọ. èmi kò sà. tí mo tún torí ẹ̀ lọ sẹ́wọ̀n ẹ̀ bá ẹ̀ sùúrù o. ẹ jẹ́ kí n mọ̀ kò yé mi kò yé mi. ẹ mú sùúrù ọlọ́run ti yọ yín. Ah, màmá ẹ dẹ́kun ẹ jèrè ìyá rẹ̀ òun lọ́ọ́ pa mí lọ́mọ tó tún gbélé mi lọ́wọ́. Ah, ẹ dákun kí ni kókó ọ̀rọ̀ báyìí. ẹ jọ dájú mo fẹ́ kẹ́ wọ ọlá ọlọ́run àti ọlá ọmọ yín kẹ́ ẹ dáríjì mi mi mọ̀ọ́mọ̀ pa ẹ̀rù ló bà mí lọ́jọ́ ẹ̀ mo fi sá lọ. ó ti tọmọdé bọ̀ ni ṣebí kó lọ gbómi wá lẹ sọ fún kó tó gbé mọ́tò tó sá lọ èyí tó yẹ kó ṣàlàyé fún mi pé bàbá ẹ gbà mí èmi àtẹni ìlà jáde lọ à ń bọ̀ ni mi ò mọ tó ṣe ìbẹ̀rù bójó ló mú sá lọ. ó sì wá pa tán tó wá gbé fún mi. kò pa òun kọ́ ló pa òun kọ́ ló pa ṣé ẹ rí eré tóun àti ọmọ yìí ṣe níjọ́ náà òun rèé ó bímọ fọmọ ọmọ mi. Babátúndé nìyẹn sọ. ṣé ìyàwó ẹ̀ ni ni ọkọ ẹ̀ ni. ìyàwó ẹ̀ ni ṣe rí pé yàyí ò gbé ọmọ yìí ti padà bọ̀. Babátúndé. dádì bọ́lá yẹn ni mọ́mídé sọ yẹn o. ṣé pé bí ọ̀rọ̀ ṣe rí gẹ́lẹ́ ni mọ́mí ṣe sọ yìí. Ah, ẹ wo bọ́rọ̀ ṣe dá lẹ́nu ẹ̀ ọdún ah, mi tẹ́ ẹ mọ bàbá tó bí mi gangan lọ́mọ. Mm-hmm òun lọ padà wáyé bàbá bàbá mi ẹ ń bá rí bí gimú ẹ yìí yóò ti mọ̀ pé bàbá mi tó ti kú mi lọ padà wáyé mọ̀ bọ̀. ìyá yín ò gbé o. ìyá mi ò gbé mo rí nkéjì ọmọ ọlá ọmọ ìjọ mi pọ̀ ẹ ń bá tìrì náà mọ̀ ọba mm. <coughs> ń gbọ́mọ jìyà ìyá yín ògbé ìyá mi ògbé náà ló yẹ kọ́ mi nínú ilé yìí ìwọ ìwọ ládùúrú ìjà tá ká tún wá sọ pé àjọ ń wora wa lójú àárín rẹ̀ síra wa ẹ ṣáàjì àmọ́ dúpẹ́ sẹ́ẹ̀rí ìjà tẹ̀ máa wò gbogbo nǹkan kí màmá bàjẹ́ tíjà bá ti wáyé ẹ̀jẹ̀ àjọjà a sì tún parí rẹ̀ láàrin ara wa ahọ́n àti ẹnu wọ́n mọ̀ ń jà ayé nìkan ìbá wọn dá sí yọ parí náà ni ọpẹ́ ló yẹ ká máa dún lọ́jọ́ òní yọ ọmọ mi yọ dà fún ọ. ọ̀rọ̀ ló dé di àwọn ilé yìí o nítorí àti àti ṣe ẹni o ẹni oní àmọ́ àlàtìmúdè òun àti ibi tábà wá gbé kalẹ̀ kẹ̀jẹ́ àmọ̀ báyìí àbí ìbò la ti fẹ́ mú. ìyá ṣaléwá ìwọ náà kúkú mọ nǹkan tí lọ́ọ̀yà sọ níbi lọ́ọ̀yà sọ wípé àkọọ́lẹ̀ tọkọ̀rọ̀ kan ni pé ọmọkùnrin ni kò jogún ọmọkùnrin náà nìyí ẹ wò mí bí n pé ẹja máa dúpẹ́ fọlọ́run ọba nù orí lẹ́yìn òkùnkùn bírímù bírímù tó wá padà tán nígbà táwọn ìyanu sàn tó ìyanu sàn jọ anata àná tá à ń bí bàbá ọkọ rẹ lẹ́ẹ̀wọ̀n bàbá òun sì ti wá dé nísìn kọ̀fẹ́ wáyìn awalára bá wọn lé pé fún àwọn bàbá sì gbọ́dọ̀ kóòtù aṣọ rẹ̀ kò síbi bàbá yìí tì ọ́ sí àtàwọn ọmọ lọ́rọ̀ ìbánibá ìwé tó nísẹ̀sán ṣe pé ọmọ ọkùnrin tó ń bá bí ni kó jẹ gbogbo ogún òun ọlọ́run ti mú yín o àti wá àtàmà rẹ àti bímọ ọkùnrin o ọmọ ọkùnrin tí ó jogún sẹ̀sán rèé ọwọ́ bá ní ìṣètò bí ogún òsì pọ́jú sí ọwọ́ ọkùnrin síkè náà. Thank you. tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ẹbí fún gbogbo ọ̀nà tí n bá fi ṣe èyí lórí ọ̀rọ̀ ogún àbí lórí bọ́kọ mi ṣe kú nítorí kí ni ẹlẹ́ran ara mi ní kò sí obìnrin náà tó lè ṣe tí ọkọ ẹ̀ máa ṣọ́kú láàárọ̀ ọjọ́ ẹ̀ láìrò tí ò ní tara bí mo ṣe tara àmọ́ mo gbà pé Moshiwa, ṣí ìwà hù, mo tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Lórí ìtọrọ ogún àti ti lọ́yà, màá ránṣẹ́ pé lọ́yà fámílì wa, a dẹ̀ wá gbogbo bó bá ṣe wu ẹ̀yin ẹbí àti ìyá ọmọ tó bí ọkùnrin kẹ̀ ṣe ṣe bí, kẹ̀ ogún ṣẹ̀san. Ẹ̀yin náà mọ̀ pé oníṣẹ́ ti ní Èyí tó jà jù ni pé mo fẹ́ kí ẹ kí ẹ mi fọwọ́ pọ̀, ẹ mi pè mí pẹ̀lú Torí àwọn gan ni mo rí pé mo ṣẹ̀ jù. Mi bóyá wọ́n lè dáríjì mí, bóyá wọ́n lè ro tàwọn ọmọ mẹ́ta tí mo bí fún ìṣẹ̀ṣẹ̀ kí wọ́n bá mi dáríjì. Mo ti forí jìn, Ọlọ́run ó sì forí jìn fún ọ̀rọ̀ tí Àkànmú sọ yìí. Ẹ mọ́ ni lọ́kàn wípé torí pé kọ́kùnrin ó lè jogún ọkọ rẹ látòrí ẹ̀ wá o. Bẹ́ẹ̀ ṣe kọ́ ọmọlùpọ̀ bọ́ tẹ́ fi ọ̀tún wẹ ọ̀tún tẹ́ fòsì wòsì tí gbogbo ẹ̀ ó fi da tí ó gún régé. Ọlọ́run ó jẹ́ káwọn ọmọ tí ọmọ mi fi lẹ̀ kí wọ́n dàgbà kí wọ́n sì tágbà dáa kí wọ́n lè fọwọ́ bù á ọlọ́run fi é sílẹ̀ èmi ti forí jìn ọ́. mo dúpẹ́. lọ́wọ́ mọ́mi àti lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹbí ká ló máa ṣe tí ò ní bínú tó bá jèmi náà ni màá fárígà ṣe bẹ́ẹ̀ ni mo wá bá wọn lè wọn lórí ọ̀rọ̀ ogun ìṣẹ̀san èmi ò ní nǹkan ṣe pẹ̀lú ogun ìṣẹ̀san ọlọ́run ló kọ̀ọ̀kan pé máa bímọ fún ohun tó bá òkú mọ́mì náà lè ṣe pẹ̀lú ogun ìṣẹ̀san ṣebí ìṣẹ̀san náà bímọ ńlẹ̀ èmi náà bí ọmọ nǹkan tó bá ti wù wọ́n ni kọ́ ṣáà ṣe pẹ̀lú ogun ìṣẹ̀san nítorí tó kú fẹ́ ṣètò rárá. ọ̀rọ̀ ẹ̀kún kọ́ lélẹ́yìí tó kù ọ̀rọ̀ ẹ̀kún kọ́ ṣe gbọ́dọ̀ tí ọmọ lára sọ wọ́n bí ọmọ lára dáadáa ó tún tún rẹ̀ bí àgbẹ̀gbẹ̀ bó ṣe wí wo ọlọ́run àwo yìí ọlọ́run adé ẹ̀ sí tọmọtọmọ kọ́kọ́ òní ṣe ọmọ ẹ̀ wo ìyá ṣàlíwá ó gbọ́dọ̀ tó sọ ẹ fara yín mọ́ra ẹ kọ́ ọmọ olùbọ́ ọlọ́run àwọ ọmọ yín àrùn onígbọmọ lọ́wọ́ yín kú òní pọmọ ọmọ yín lọ́wọ́ ẹ jọ nítorí ọlọ́ ẹ bá mi kóra yín pọ̀ kó yẹ yín ooo. àdúrà ó darí ní gbogbo wa gbogbo wa là ń gbogbo wa là ń kiri ẹ ọmọ ìbọ́sì ló kọ gbogbo ẹ̀mí mi ọmọ ẹ̀mí mo mọ̀ra mo mọ̀ra ọ̀dà pọ̀ mọ́ra mi kú àbí bó o lẹ́sẹ̀ ni mo ṣe ọ̀dà àbá ọ̀dà. Ọ̀pá mi. Ọwọ́ ẹ̀kọ́. Ọwọ́ ẹ̀kọ́. mi gbé ni. Ọmọ tí mo sọ fún ẹ pé wọ́n ní ààyè ìṣẹ̀ṣe gbé fún lẹ́yìn tí ìṣẹ̀ṣe. Ọmọkùnrin tó ní wọ́n bí síta, ó ní ilé. Ṣé wọ́n wá ní kó máa yá gbé pẹ̀lú ẹ ni? Ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ náà, wọ́n ní kó máa lo bí weekend, kó máa lo bí two days, kó máa lo bí three days, but mo ti understand pé wọ́n ń dọ́gbọ́n ni, wọ́n kàn lè gbé jù láyà lọ kódà wọ́n fi múṣẹ́ yá mi ó tún ní ẹ̀yìn ah, á ló tutù ah, ó ti tutù jù ah, ó jọ mí ṣé ìwé ọ̀fẹ́ bí wọ́n ṣe mú wá ìwé ìta ìgbà tó múṣẹ́ yá mi ò ṣe ní tó yẹ kó ṣe tó bá jẹ́ èmi ni tó bá jẹ́ èmi ni èmi àlàkẹ́ tó bá jẹ́ èmi ni mo ti máa ṣe ìwé ṣe bó ṣe wà ní ìgbà tó ṣàmù. lè kú dànù kó lè rọ́nà gbé lọ́ ń tì ẹ́. Ọ̀rẹ́ mi fi mí lẹ̀ ní ìlú, mo sì kọ́kọ́ fi mí lẹ̀ nígbà tí ó jẹun. Òun tọ̀yà ni owó ni mi tí èrè ṣe àjọ gbé. Mélòó lo ti ẹ̀ ló fẹ́ ná? Six cartons, cartons of coffee. Eleven and two chips. Má gbàgbé ọkọ tó bá dán o wà tẹ́ ọ̀rẹ́ ni alábòsí ni ó fẹ́ kó bẹ̀rẹ̀ bí n pé ọtí pé kò bímọ o. Babátúndé. àbí irú ọmọ wo ni wọ́n wá gbé tì mí yìí má bínú. ṣe ń lò ẹ kú ìjókòó. mo gbọ́ pé ẹ ń ṣe sí ìyá Babátúndé òun ló ṣe ní ìbéèrè báyìí ẹ ṣeun. goodbye. rí bí ilé ayé bá ti ṣe wà bó ti ṣe rí nìyẹn o n tí ọlọ́run bá ti fọwọ́ sí báyìí ẹ̀dá kan kúkú lè bàjẹ́ ẹ jẹ́ ká gbà pé ọlọ́run ti kọ yín pọ̀ ni bọ́lọ́run ti ṣe fẹ́ kó ti ṣe rí bẹ́ẹ̀ ló ti ṣe rí yìí ká tún wá gbà wípé ẹ̀ kí àwọn èèyàn wa kọ́ máa fi ẹ̀yin méjèèjì yàn báyìí kọ́ máa fi ṣàríkọ́gbọ́n irú èèyàn bíi tiwọ yìí ó ṣọ̀wọ́n o pé gbogbo nǹkan wọ̀nyí pé kó o fẹ́ fún òun náà ní tiẹ̀ ò ní ṣubú dànù ohun tó máa fi ṣe tìyálé yẹn ọlọ́run ò ní fi wọ́n ẹ̀ ṣó wá rí gbogbo ẹrù tó wà nílẹ̀ yìí á wá fúyẹ́ fún ẹ láti gbé o ṣé mo dúpẹ́ púpọ̀ mi mọ̀ pé n ti máa bá lẹ́nu ẹ̀ nì à ó máa ṣe o o ṣé gan o ọlọ́run á dá àwọn ọmọ ẹ̀ sí o gbogbo ṣé àwọn ọmọ ẹ̀ ló máa ṣojú ẹ̀ nìyẹn o ṣeun o ṣé.